ألا فإن خير الكلام كلامه وخير هدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أمة الإسلام لا تنسوا أننا على حديث مهم في حياتنا وعلى سلسلة وتعلق بعضها ببعض وفتحنا هذه السلسلة بقوله صلى الله عليه وسلم على إن سلسلة الخبز إذا صلحت صلح البر كله وإذا فقدت فقد الجسد كله ألا وهي القلب عباد الله في الخطب الماضية تكلمنا وشرحنا لكم ما تعلق بالتقوى واليوم بأمر الرحمن ندخل في باب من عبادة بل عبادة عظيمة قلبية لها أثر عظيم في قلب المؤمن بل باب من أبواب التقوى وكذا من رب قلبه على ذلك كان من المفلحين على وهي عبادة التوكل وثقة بالله أمة الإسلام قد بين العلماء عليهم رحمة الله معنى التوكل بعدة معاد لكن الذي ندور عليها ما جاء الإمام ابن تيمية رحمه الله تعالى بأنه قال التوكل صدق الاعتماد القلب على الله وإظهار العجز والأخذ بالأسباب بما أمر الله بها أمة الإسلام توكلوا على ربكم واعلموا أن الله سبحانه وتعالى جعل نبيه محمدا صلى الله عليه وسلم قدوة حسنة للمتوكلين قال عن زبي طاهر إن الله يحب المتوكلين وكذا اعلموا عباد الله ان رسول الله صلى الله عليه وسلم اخذ بالاسباب وهذا ما جاء من حديث انس بن مالك رضي الله عنه وارضاه كما اخرجه ابي بكر البخاري رحمه الله صحيح ان رسول الله صلى الله عليه وسلم جعل على راسه مغفرا عام القرش وكذا اتخذ النبي صلى الله عليه وسلم دليلا في هجرته مرشده الى طريقه وهذا من باب الأخذ بالأسباب فاعلموا عباد الله أن من ادعى التوكل ولم يأخذ بالأسباب المشروعة فهذا ليس بتوكل بل التواكل وهذا منهج عنه بشرعه واعلموا عباد الله أن الله سبحانه وتعالى جعل من صفة المتقين ومن خصالهم التوكل نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا جميعا ممن يتوكل على الله حق توكله كما ثبت من حديث عمر بن الخطاب رضي الله عنه وارضاه كما اخرجه والجمعة الترمذي في سفره قال قال رسول الله صلى الله عليه وسلم لو انكم كنتم توكلون على الله حق توكله لرزقكم الله كما يرزق الطير يتخذ فيما صار وكروه بطانا الحديث أقول الله عليه وسلم amọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ìṣe àti ìfọ̀ àti ìṣọ̀lọ̀ láàrin àmì òṣèlú ẹni tí ọ̀rọ̀ ọ̀la tó lọ́wọ́ àti àwọn ìṣọ̀rọ̀ yẹ́ ti fún wa ọlọ́mọdé sàbí pẹ̀lú ìṣe àti ìfọ̀ àti ìṣọ̀lọ̀ láàrin àmì òṣèlú àti fún ara rẹ̀ àti àwọn kọ̀ọ̀hánà rẹ̀ àti gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ àmì ìṣọ̀lọ̀ láàrin àmì òṣèlú ti àwọn náà nítorí nínú àwọn tó jẹ́ wípé wọ́n máa fi ìṣesí àtiwà àti ẹ̀sìn ó fi máa jọ ti àmì ìṣọ̀lọ̀ láàrin àmì òṣèlú àti wà lẹ́ẹ̀tọ́ màáṣọ mùsùlùmí nínú àwọn púpọ̀ ìtọ́kọjá a pàrọ̀yẹ̀ púpọ̀ níwọ̀n bá díẹ̀ táwọn onímọ̀ sọ̀rọ̀ nípa ìpàdé Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ká má dàbí ibi tí kúpọ̀ àwọn àsopọ̀ púpọ̀ ìtọ́jú bẹ̀rẹ̀ òun náà ni àbálò kòló àwọn sẹ́tà olórí ẹ̀mí wa tó fi tẹ́sí ẹ̀mí wa yóò jẹ́ ìmúra dáa láàfin ní jẹ́ ìkìlá ara lásán ìbẹ̀rẹ̀ fẹ́ kò ní jẹ́ pé yunifọ́ọ̀mù ìnìkan náà máa wọ̀ káàkiri sẹ́yìn ó wà sọ́ọ̀tì irun gbọ̀láàrì ìgbọ́kàláàrì àwọn kan ọ̀sọ́rẹ́sì láńdáàrì rẹ̀ ṣùgbọ́n tá a lọ́kọ̀ọ́ra súnmọ́ ẹ̀yẹ̀kan ẹ̀mí ó wà sọ́ọ̀tì kò ní fi irú ńlá fi bẹ̀rẹ̀ àwọn púpọ̀ fi tẹ̀lé hadith wà àwọn àbọ̀ àbdùlá ọ̀sà faransé ní parada ìpè ala ẹgbẹ́ wọ ilẹ̀ tó tẹ̀lé fún wa kan bẹ̀ lára ètì lára kan bẹ̀ lára ó bá ti lọ́nà àbíà gbogbo gbogbo amábára náà ní ààrẹ ṣe aláwọ̀ hílẹ̀ pẹ̀lú ó sọ náà bá lórí àmì ọkàn ọkàn yìí ìnáwó ti bá mọ̀ pé àwọn iṣẹ́ òwò ẹ̀rọ ni àmọ́lò kúrò àwọn iṣẹ́ ọkàn wo iná ẹ̀ka lórí ẹ̀mí wa ìyẹn ló gbé wa lọ lè the of yóò èèyàn dáàbò tí ó pọ̀ kọ́dà ẹ̀sìn ló bàjẹ́ mọ́yọ̀ lọ́wọ́ kí náà ní ìfẹ́rẹ́ ọlọ́ọ̀ni àtàwọn kù yìí òun náà ni ìní ìkaralé ọlọ́mọba subhanahu wa ta'ala ìní àgbèrèlé tíwájú ọlọ́mọ subhanahu wa ta'ala yìí ọba dáadáa ni wàtúkọ̀tù bìlá kọjá yìí pé ọkẹ̀ ni wọ́n mọ̀ abalẹ̀ ìgbé ọlọ́mọba sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́mọba sọ̀rọ̀ èèyàn ó yọ ọlọ́mọba ní alábẹ́rẹ̀ sí àwọn olùkọ́ lọ́kọ́ bá a fẹ́ wọn wọ́n ló tẹ̀lé ní àtàwákùlù tàbí mẹ́nu bẹ̀rẹ̀ àfọ àwọn ayé lọ́kọ́ ní ọ̀sán náà dà ara ó ní àtàwákùlù ní sùdì ó ní tẹ̀lé kọ́kọ́ tàbí mẹ́nu bẹ̀rẹ̀ ìdájì ẹ̀sìn wa kéèyàn ní kàràdé ọkọ̀ bá sọ̀kánà wà tààrà ẹni ọba ti lé ó ti ní ìdájì mọ́ ẹ̀sìn sáábì àfáàrù pé ó rẹ̀ sọ pé ìdájì ẹ̀sìn ní tàwákùlù ẹ̀yẹ̀ fàájára afáwọn náà wọ́n wù pé àtàwọ́pù lẹ́sọ̀ dì wọ́n bá aléha àmìlára ó ń tẹ̀lé nígbàlá ní àwọn subhanahu wa ta'ala nípa pàdédà lé tí kò pàfẹ́ tẹnu bàbá ìdájì ẹ̀sìn ni kọ́tà ìgbà ìdájì tó sẹ́kù lẹ́yìn òfin pé òun náà ní àdìdára ìmọ̀ ẹ̀rọ ìmọ̀ ẹ̀dá ní ọ̀rọ̀ pàtó ọlọ́run ọba wọn ni wọn ó ń borí pé fàdí ìlànà dì í náà pípé ó gbé sórí nǹkan méjì alákọ̀ọ́kọ́ àti ìsìnkánà ẹlẹ́ẹ̀kejì àti ìbáadà mọ̀tọ́lọ̀ fẹ́ gbé ẹ̀sìn kalẹ̀ ọmọ ẹ̀sìn lórí nǹkan méjì tó ti alákọ̀ọ́kọ́ ìwọ olóòrùn ọlọ́run kò lè sì fẹ́ẹ̀lì kankan àfẹ́ ní ọba gbọ́n ọlọ́mọba yìí pé ẹni tí mà á wá ìrànlọ́wọ́ rẹ̀. wọ́n iná bá tù kí èèyàn máa darí ẹ̀kọ́ àtọ́lọ́ ọlọ́mọba gbogbo àti lọ́mọ akọ́rọ̀ kan lọ sọ́dá bọ̀ ọ̀sẹ̀ ni o ó ti kọ́ta owó ni o ó ti pàdé pa àtọ́lọ́ ọlọ́mọba kò lè sí fẹ́ẹ̀lì kankan àfẹ́ ní ìjọsìn má واستدل بقوله عز وجل إياك نعبد وإياك نستعين. ابن القيم

òun náà ni àtàwákùn kí wọ́n á tàwákùn. àbáwọn àgbàdo náà ni mo bá ọjà rẹ̀ ó sì ṣe ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn fi ṣàlàyé tàwákùn àmẹ́rin tó súnmọ́ tó sì tí ó sì di adébí ìkápá láti dá àṣẹ kẹsẹ láti tún máa fi àfihàn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹrú sọ́dọ̀ olówó rẹ̀ tí mo dá sí tí mo jẹ́ tí lágbàdà dé ká tí máa fi àìlágbára yìí tí máa fi hàn gbígbà gbígbà mi ní ọlọ́pàá subhanahu wa ta'ala yìí òun ní jẹ́ tawakkul wọ́n wá fi gbẹ́dẹ́ sí. wọ́n ní pẹ̀lú kí ni o bẹ̀rẹ̀ ákúndé bẹ̀rẹ̀ àṣùbá àlà àmọ̀ràn bọ́ọ̀ ìjọ wà jábọ̀tò lágbájá yìí áhà ah, ah, ah, olùkọ́ra lọ́mọ ọba tẹ́ ni òun ni ká wá rẹ̀ ọ̀rọ̀ fìdí kan lára rẹ̀ káwá rí pẹ́ni yẹn ó mú àwọn ìgbìyànjú déédéé kan wá lábẹ́ ìtọ́nà pápá ìjọ sọ fọ́jọ́ pé ìjọ ni mùsùlùmí mọ́mọ́ orí ọkàn rẹ̀ yóò ọba ti ní èèyàn tá a bá wò dáadáa ẹni tí ó gbà tó tàwa kúrò kò ní ẹsìn wọ́n àtàwọn ìdè òde gbó ìbọn lọ́kọ̀tọ̀tọ̀ rẹ̀ kò lè gbó torí àwọn nǹkan tí bá ẹ̀sìn jẹ́ ńlá ní ìyá ọmọ súnmọ́ àwọn nígbà ní alákọ̀ọ́kọ́ Allah subhanahu wa ta'ala ọ pàwọn aláṣẹ agbára ní òun ọlọ́mọba ní àyè kò ó sì ròyìn àwọn tí nínú òròyìn wọn òun náà ní sọmọ ìgbára lọ́rọ̀ ìwọ̀n onírúurú ṣùgbọ́n kókó kan bẹ tí àfa àti wọn ti tààrí fún ẹgbẹ́ wọn ákùnrin àtìbá ní kópa bẹ wọn gẹ́gẹ́ ni kéèyàn máa tàwọn ìgbìyànjú lábẹ́ ẹgbẹ́ ìrìn tàwákò lára àwọn dáàbò pẹ̀lẹ́pẹ́já ó ní kara ní ọ̀rọ̀ náà ọba oníkárí gbìyànjú pẹ̀lú àwọn onímọ̀ ní Allah subhanahu wa ta'ala ó fi ànábì sọ́mọ̀ lọ́rọ̀ àwọn àrẹ ọ̀sọ́dà ó fi ṣe àkójúwe dáadáa fún wa sí gbogbo ọ̀nà. àrùn sọ́mọ̀ lọ́rọ̀ sọ́lára àbọ̀ wàhálà sì máa ní ó nílé àmọ̀lù pàtó ní ọdún tí ọlọ́run ọba kọ́ńdà mẹ́ta fún ànábì sọ́mọ̀ lọ́rọ̀ sọ́lára ànábì jáde sọ̀wọ́dúnrà wọ́sàlámù àrí wọ́n náà rọ́pù ìfà ànábì sì dé nǹkan jẹ́ fún mẹ́ńdà gbogbo orí àyè náà wọ́n lè fẹ́ ju nǹkan tó lè tẹ̀ níta àrídì. àdìmọ́ kò kọ́ lọ́sùn lọ́wọ́ tààrà nígbà tó lè hàdíìsì ó ní sí ànábì tó láàrin ó já mọ́rin pé ànábì ni ọ̀gá ẹni tí ń kara lọ́lọ́ ó mọ́nà wò wọ́n torí pé nínú òfin ti dáàbò mi ti kara lọ́lọ́ ọba òun ni kọjá pé ẹni náà ń tó jẹ́ ojúṣe ojú ẹ̀sẹ̀ àbí ìfẹ́ jáde ó sì ọ̀tá eléyìí náà pẹ̀lú àwọn ọlọ́run sábà bí kan tí ó dáàbò bò mí lẹ́nu ṣẹ̀tọ́ ìdá wọn yẹn o mùsùlùmí kọ̀fẹ́ẹ́sì kọ̀fẹ́ẹ́sì ìgbìyànjú kẹ̀kẹ́ lábẹ́ àbẹ̀là pé ọlọ́run ti tó la ọlọ́run tó lórí bí àbùkátà wa pàápàá ti tẹ̀sí ẹ̀ńtà lápá ló kọ́lá náà jọ náà jọ ṣẹ̀tọ́ ìgbàbẹ̀yẹ sàwọn èèyàn òṣùpùtù arábìsọ́lọ́wọ́ àrùn ọ̀sán lọ́wọ́ ọ̀gẹ́rì tó jẹ́ pé oníkàwá kúrò ní ṣùgbọ́n àrùn ti káyà lè yá kò lè àgbàrà àrùn sì máa ń kọ́kù ìyàwó gbogbo tó bá yà tó ṣe lẹ́yìn ìgbà náà yọ bọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọgbọ́n subhanahu wa ta'ala afọ àgbẹ̀ lọ hijrọ́ ọlọ́kàn àti òkú nìkan kan kọ́ lọ́nà náà àwọn bẹ̀rẹ̀ tá a bá wo kí sọ̀rọ̀ hijrọ́ dáadáa àkọ́kọ́ rí pé tàwákùnrin kan parí ẹgbẹ́ fún àdéhùn sọ̀rọ̀ a sì torí ẹ̀rí alákùnrin àtìláà a sì ẹ̀rí pé èèyàn náà tètè èèyàn lábẹ́ pé mo gbára lọ́nà náà àrífẹ́jà nínú nílẹ̀ ọkọ̀ ọkọ̀ ọmọ dáadáa tí òfin ní sọnù àbí ìwọ pé ìwọ ọmọ dáadáa wá mú wa rìn jáde àwọn máa lọ sọ́lá ọfẹ́ jáde ní mẹ́kíà ọ̀jáde lọ́sẹ̀. akọ́sọ́mọ́ lọ́wọ́ àlọ́ ọ̀sán lára ọ̀gbẹ́ ọ̀nà ibi táwọn èèyàn ti mọ̀ fọ́jẹ́ pé dàrẹ́ ìtọ̀nà sí mẹ́kíà kan bá dẹ̀. àwọn akọ́sọ́mọ́ lọ́wọ́ àlọ́ ọ̀sán lára gbogbo bí tó ṣe wá rìn sí bá lọ gbogbo tó jẹ́ orí ipa jẹ́ ìbí màgbé ẹ̀dá bí ìkọjá ọ̀nà ìpa rẹ̀. ọwọ́ rọ̀sùn ọ̀kẹ́ ọlọ́run ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn àfáà ní ó jẹ́ mọ̀ pé nínú intanet náà lọ́pẹ́ lágbájá onítàwákùlù náà ọlọ́run ó ní pé sóun náà ṣe fẹ́rẹ̀ kó ṣe. alákùnrin àgbàbí àwọn sọ́mọdé wọn ní àbẹ̀tí ìbọ̀dìnà wọ́n ní àdìsù kan bẹ táwọn rí táwọn sì fi ń mọ̀ mí pé àdìsù wàhálà kápítàwákùlù kápẹ́rẹ́ lọ́wọ́ kọba kámẹ́tà àmúkẹ̀kẹ́ orílẹ̀ ayé ìtọ́lọ́mọdé wọ́n lọ́dọ̀ ní hadith àbá àwọn ọmọ ìdọ̀kọ̀tọ̀ rọ́bì máa lọ sọ iná mùsùlùmí sọ́kà kọ́ náà ó sọ lọ́kọ̀ bá ní sọ́kọ̀ bá àbọ̀ sọ́lá láwọn àlùkùn kóńtùn tàwọn kẹ̀lú náà mọ̀ máa sọ̀tọ̀ wà kúlì ó sọ ní ká ní ẹ̀mẹ́ ń tara ń yọ ọlọ́run bá ní ní pàápàá àtúgbà alẹ́ bí èsì ìdáhùn ìdá tí èsì tẹ̀kẹ́ ń tara pé àbẹ̀jọ́ ìwọ ọlọ́run tó ọba sì máa bí ya bùkátà gẹ́lẹ́ bí ṣe bí ya bùkátà ẹ̀yẹ. wọ́n sọ àti sọ ní ìjà ọlọ́run tẹ́lẹ̀ àwọn ọmọ ẹ̀ bí ìdí parí. wọ́n sọ náà ní sábúrú òkè máa tọ́ òkè ẹ̀yẹ yóò jáde ńlẹ̀ láàárọ̀ lẹ́yìn tó jẹ́ pé ikùn rẹ̀ sí ebi. wọ̀tẹ̀rún kò fi sọ̀rọ̀ ìgbà náà lọ́dún padà wọlé látàlẹ́ aláṣọ̀tún àwọ̀tálá tí ó ti pèsè tí ọjà tí ó gbogbo yóò lè nígbà. àwọn onímọ̀ ní hadith tẹ́fẹ́ fi ti ẹ̀rí bẹ́ẹ̀ fún jẹ́ tọ́lá àríwó. hadith gan ẹ̀rí ló jẹ́ lẹ́yìn lórí wípé ìsìnjẹ́ tàwákùn hákọ̀ tàwákùn ìlànà pàápàá tàwákùn torí pé àti sísọ lọ́wọ́ nígbà tó sọ́ọ̀rù rẹ̀ yẹ ìgbẹ́ ọ̀dàkẹ́ mẹ́ ó ní sẹ́kù dúkì máa sọ yóò kúrò nínú ìgbẹ́ rẹ̀ láàárọ̀ yóò lọ àbẹ́bí òní yóò dùn mẹ́ yóò mọ̀ tó wọ́n jẹ wàrà nílọ tó lọ akọ̀dọ̀ tí ó jáde nínú akọ́kọ́ rí àkọ́kọ́ ẹ̀sìn taa afẹ́rù rẹ̀ lọ́gbọ́n kọ́wà ó ní pé arẹ́rìí wípé ìgbìyànjú wọ́rọ́dù ẹ̀yẹ náà tí gbìyànjú ti wò kéré tó àwọn ọlọ́pàá bàtà ó jáde nínú ẹ̀ hadithi bákan náà àwọn ọ̀pọ̀lọ́ ń bẹ̀rẹ̀ pé baraka ti ń bẹ fún allahumma barik li tẹ́lẹ̀ mùsùlùmí ń jáde òun náà ni àárọ̀ kùtùkùtù lọ́bọ̀tà ẹ̀yọ́ ọmọ nínú ìmọ̀ tọ́lọ̀ fi ara hàn lẹ́bi sọ́dọ̀ wà lọ́sọ́lá mi wí pé jíjáde fẹ́ yẹn lásìkò jíjáde nínú àsìkò lò ó pọ̀ fún dáadáa àárọ̀ bákan náà nínú tí wọ́n ti múlá nínú pàápàá àtàwọn fún ipe tí ń dẹ́gbẹ̀rẹ́ ọlọ́run gẹ́gẹ́ òun ni pé kéèyàn dẹ́gbẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ilẹ̀ èèyàn gbọ́n ya yẹn ni wọ̀ ìdè àwọn àṣìṣì èèyàn tó wọ́n bọ̀ ìpè òtún tẹ̀mí lè dáṣe lórí gbogbo àlámọ́ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ tọ́lọ̀ máa ní kí n ṣe èmi ló ṣe. ó di amóhùn pé nínú mímọ̀ inú tó fọ̀tún lápẹ́já ó ní sàlàyé Allah subhanahu wa ta'ala òun náà nìkẹ́ni yẹn náà máa ṣàwọn ìgbìyànjú tí Allah subhanahu wa ta'ala tọ́kọ̀ pé ká máa ṣe lórí gbogbo àárẹ̀ yìí tọ́ba wa ń ṣẹlẹ̀ yìí àkọ́kọ́ lágbájá olùkara lọ́nà wa ni ẹni tó dẹ́ka ní sọ̀rọ̀ bá àwọn ọ̀sán ó jẹ́ ọ̀gá olùkara olùkara ní àwọn subhanahu wa ta'ala tá ní ti sọ̀rọ̀ àlùjọ. الحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح أمته وتركنا على تهجد البيضاء سيدها هذه لا يزيد عنها إلا هالك اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الى الله صح عن رسولكم صلى الله عليه وسلم من حديث جابر بن عبد الله كما أخرجه الإمام ابن ماجه في سننه رحمه الله رحمة واسعة لأن الرسول يقول يا أيها الناس اتقوا الله وأجملوا بالقلب الحديث أقول لكم سؤالني مسلم لا تزيد أطلق لك وكان النبي صلى الله عليه وسلم أن tọ́lọ́run fi أو àwòkọ́ ti dáadáa gbogbo ọ̀nà ẹ̀ láti máa bá àgbàbí wọn kíkàrà bí Allah subhanahu wa ta'ala nínú tẹ́tí mùsùlùmí ó ti lórí ọkàn rẹ̀ tó fi jẹ́ pé ṣèyítán kò ní rí wa dágbà nínú sáàpù ti ànábi sọ́mọlá àlọ́sọ́lọ́mà pẹ̀lú àwọn kẹ̀kẹ́ káwọn fún àwa ni tá a bá kọ́kọ́ gbọ́ yé pé tawakkul ó kú kàkàbì ìnlágbára kẹ̀kẹ́ gbogbo ìdákéjì rẹ̀ ó náà ní àtàwáàbù lè má dùn wá kéèyàn wá máa sọ pé ìrìn ní bí ẹ̀dùn ẹ̀ka tí mo lè ṣe tí mo ti wà yìí lórí bó tún lọ́mọ nìyẹn lè ṣe ọ̀dọ́ làwọ̀ yẹn àti àbákẹ́kẹ́ ẹbí iṣẹ́ ìtọ́nù sí ti sáwọn ẹ̀ka lọ́kẹ́ ó sì tún gba orí àwọn ọmọ jáde nínú tọ́jẹ́ pé gbogbo ọ̀nà iná padà ń da ẹ̀sìn rú fáwọn èèyàn lábẹ́ wípé sákàrà lọ́lọ́mọba jókòó sí mọ́sálásí ìtọ́ bàjẹ́ tọ́ bàjẹ́ lọ́wọ́ àbọ̀ mẹ́ẹ̀ mọ́sítẹ́ mẹ́gbìyànjú ọlọ́run bá lórí bùkátà lọ́tọ̀ sọ̀rọ̀ báyìí sọ eléyìí dáwọ̀ ṣe ìtọ́nù ìpèpè èṣù onídùkùnkùn báyìí Allah subhanahu wa ta'ala ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ nípa àwọn tó ti lọ púpọ̀ nínú ìgbà táwọn afá àti ojú wa bí òun náà ni ọ̀rọ̀ Maryam ìyá àlejò àyíká àlejò sọ́dọ̀ ìgbà tí Maryam kò lóyún omi tó kú ní kejì tọkùnrin kan lọ́ba láti fọ̀ Allah subhanahu wa ta'ala ni afá ìléyà iná ìlú ní kọ́kọ́ mẹ́rin lóyún pẹ̀lú àtàlọ́ subhanahu nígbà tó di yóò bí ọmọ ìpè mọ̀lẹ́kẹ́ sẹlẹ̀ Allah subhanahu ìgbà tí ìrora ààfin ìpèlè na sọ fún mọ́ríyàmù ìpè wàhùdí ilé ìṣèlú ìnáfíà ọlọ́run ní igi ìdàbínú tọ́ wá ń na fọwọ́ ní báyìí tọ́ ọba fọwọ́ ní tùsá ìtọ̀ ilé àlẹ́ ìké rúkọ̀ mẹ́jẹ̀ ní tó o bá fọwọ́ bèrè jì àwọn èso yóò mọ̀ ẹja bá tàrà jù tó o bá ti jẹ́ ọmọ sọ̀rọ̀ yóò jẹ́ kí níbi ìdọ̀rọ̀ àwọn nígbà tí ẹ bá wo ààrẹ ìdàdà èèmọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé obìnrin mẹ́rìyàmù yìí tó bí ya tó bí àdúgbò àyè pẹ̀lú pẹ̀lú sọ̀rọ̀ aboyún aláboyún èsì lágbára pàápàá jùlọ nílẹ̀ ìdára tó bá sọ̀rọ̀ fẹ́ bímọ agbára mélòó ni wọ́n wà fún ọlọ́run wa ọlọ́run fẹ́ tàpá akọ́jọ́ pé dàbínú tó fẹ́ kọ́ jẹ yìí ọkàn sọ pé dàbínú jábọ́ ọlọ́run wa ní náà jẹ́ ń bẹ̀ ọwọ́ mi agbára lọ fẹ́ ní agbára lọ fẹ́ ní tí ó fi ti di ìdébi tí ó asif dẹ̀yẹ́ ọ̀nà wípé ìtọ́pẹ̀ ìtàwá kúlù tó kẹta wá kúlù tọ̀dọ̀ ọlọ́run ọba ó ní ìkáralé ọlọ́run pẹ̀lú gbìyànjú kámá bá wọn wà nínú ẹni tó tẹ́ pé yóò mọ ẹgbẹ́ ìpè ṣèǹtàn ó ti pọ̀ láwùjọ wa gẹ́ débi pé mùsùlùmí lérè ìyá ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lábẹ́ àtọ̀tọ̀rẹ́ nígbà pẹ̀lú òfin ọ̀kan ọlọ́run ọba ní o àwọn afọ àwọn ni sábà kákàrà lọ́nà ọ̀gbà ká sì gbìyànjú yìí náà wọ́n ní àwọn adé pé al-aqdu bil asbab la yunafi kamal tawakkul ká sì gbìyànjú ọ̀sọ̀ pé lágbájá kìí sọ̀rọ̀ kọ́ra lọ́nà àwọn afọ àti kọ́lá ìta àtúnfẹ́ jáyẹ̀ àdúgbò àfihàn àwọn sọ pé al-aqdu bil asbab al-mashru'a la yunafi kamal tawakkul káṣe ìgbìyànjú eléyìí tó bá ẹ̀sìn ọlọ́run ọba mu amọ̀bí ó lè ìgbìyànjú tó dẹ́kun ọlọ́run ọba yọ́nú sí kọ̀ǹta mo pé mo gbára lé ọlọ́run agbẹ́rí pé nínú nǹkan àkọ́kọ́ tákọ̀kọ́ ní mi kọ́ńtà ìlú wípé gbogbo ẹnìkẹ́ni tí bá ń ṣe ìgbìyànjú táwọn tí sí gbà sí ìgbìyànjú ọ̀nà aráàbù mi àmì àkọ́kọ́ tó kọ̀ọ̀bà ọlọ́run mi ìyẹn bá ń tọ́jú ó ń bẹ́ẹ̀ sọ ní jimá ìlú wípé á pé ìṣe ìṣe ìdí haram àmì àkọ́kọ́ pé ẹ̀ka ọlọ́run gani nǹkan tó jẹ́ nǹkan tó hàn wà tó sí wọn bá àti pọ̀ tó a sọ pé àkọ́kọ́ lánàá ìwé pé ẹni ọ̀kà lọ́lọ́run torí pé kábọ́kábọ́ lọ́lọ́run ọba ni kì í bá má رضي الله عنه وارضاه قال صلى الله عليه وسلم صدق يا ايها الناس على من اتقوا الله ẹ̀fáyà ọlọ́run náà lọ ṣùgbọ́n kí ni ó jẹ ẹ̀fáyà ọlọ́run dáadáa wà á jù mí o ìyẹn ẹ náà wà lọ́nà kódà ẹ̀rí tó ṣe ìtọ́ nínú tọ́gbọ́n táwọn èèyàn lé lórí inú ṣe ìtọ́ ní pẹ́sẹ́ Yorùbá fún ọlọ́wọ́ kájò èèyàn yóò bí ọ̀dọ́ ọlọ́run wá wá o gbogbo ẹ̀ náà lámọ̀ làwọn ọmọ ẹ̀ṣẹ̀ pápọ̀ ẹni àárẹ̀ ti bá ó jẹ́ pé o gbọ́ ọ̀rọ̀ náà wọ́n bá lè gbà níwò kọ̀ọ̀lẹ́ táwọn ọlọ́run káàkiri láti lè lọ náà ní ọ́ nítorí pé tàwákù ní ọmọ ẹgbẹ́ ọmọ ìgbé ìgbìyànjú ìgbẹ̀ẹ̀gbẹ̀ ẹ̀kọ́ ni ó jẹ̀ kára àwọn yá ìdẹ̀kùn táà ṣe ìkọ́ ní ọ̀sọ̀ wá jẹ tó ní láyé ṣùgbọ́n káṣe ti wá lọ́nà halal táwọn ẹbí jọ̀rọ̀ lóde tó sọ́ra tẹ́ ẹ bá fẹ́ wá ayé ní ọ̀nà tí ó gbà tí ó yọ ọlọ́run bá nú wà àtà àtọ̀tẹ́ òfin àbí kọ́ra ó sọ ọlọ́run bá ní tí ó rọ̀ pìlò gbogbo àrísìkì tó wọn bá ti kádàrà máa kó tó ń dáyé ẹ̀mí kan ajá lẹ́gbẹ̀ẹ́ ìgbà tó má tó parí àrísìkì ẹ̀dẹ́ òdòdó mẹ́. ó lọ kúta jẹ̀pẹ́ nǹkan ìwọ́n àti jì ó sọ ìtọ́ wa jẹ́ pé ẹ̀bá gbọ́ yé bá ìtọ́kùn náà wà ní ìlú sọ́la ẹ gbọ́dọ̀ mọ́ sùn hàn wọ̀tà àlà ẹ sì gbìyànjú kó jẹ́ pé gbogbo òdòdó dáadáa ẹ sì láti wá dáadáa ayé kan ẹni kọjá pé ọ̀nà tó gbà dáa ó sọ ọlọ́run bá ní Wa kù bá wá sí ní ní kí mùsùlùmí yàtọ̀ bá fi yàtọ̀ ní pé òun wa jọ sọ̀rọ̀ wà fún gbogbo àhàlà èyí tó bá jẹ́ àdáàlì tẹ́lẹ̀ bá ti tẹ́lẹ̀ ká eléyìí àdáàlì ìgbẹ̀mí ní ọjà àdébìlì ẹ̀mẹ́ wájà òun bá hàn èyí tó lọ́run bá tẹ́lẹ̀ wọ̀ tẹ́ bá ti ń bẹ̀rẹ̀ ẹ̀mẹ́ gbogbo òkòtì mùsùlùmí tó bá ń fi yọ wà lẹ́nu tọ́jọ́ wípé ó fi àìníkàpá rẹ̀ obìnrin tí Allah subhanahu wa ọwọ́ akẹ́mi lọ́nà àwọn afọ ni àwọn akẹ́kẹ́ ń bẹ táwọn ọ̀la rẹ̀ yẹn táwọn ọ̀la rẹ̀ ní alákọ̀ọ́kọ́ mẹ́ náà ni àtàṣà ìfúra máa bú wọ́n fẹ̀sẹ̀ kọ́ ah! ṣe ọ̀tún lẹ́sẹ̀ ní àbí ẹsẹ̀ òsì tó bá jẹ́ òsì ní ah ibi tó ń lọ yóò ẹni wọn bá gbé bàbá bá ń sẹ́yìn àmì pẹ́kẹ́ sọ̀lùkà lọ́lọ́kọ̀ọ́ rẹ̀ tipátipé àwọn lọ́lọ́wọ́ sí wọn wọ́n fẹ̀yẹ sókè wọ́n wà dúkù wọn ẹ̀yẹ bá ti á kó tó bá gbọ̀ tó lọ́wọ́ náà àti ah! ìgbà fẹ́ dáwọ́ lè dáa tó bá gbọ̀ òsì ìyẹ olè díẹ̀ o ẹni bá ń ṣe báyìí ó sẹ́kù láyé lẹ́nu náà ó sì ṣe àwọn onídẹ̀ẹ́dẹ́gbà wa ẹ máa ń ṣe báyìí ọ̀kan ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà nínú rẹ̀ àtẹ̀jìr kéèyàn lọ máa bá àwọn àti àwọn àrọ́ọ̀bù àwọn tí wọ́n ni wọ́n ilé ìkó àwùjọ wa dáadáa mùsùlùmí ọ̀fẹ́ ralẹ̀ ọ̀kọ̀ bá lọ yẹ̀wò ọmọ rẹ̀ ọfẹ́ tẹ̀lé àjò ìjọba pé àbá àti lọ àbí gbogbo ilé ìtumọ̀ sí pé ọ̀ọ̀kan lọ́lọ́mọ bá o ò ṣiṣẹ́ lórí ọkàn rẹ yóò wà nínú àwọn tí ẹ̀ka bá sì fi dáadáa tó fi ròyìn wọn kó ní sẹ́mi ọmọ bó mú kan wá ẹ̀kọ́ pọ̀ bẹ̀rẹ̀ alif tọ́lì àbí ìpinnu ẹ̀ wípé òun ọba wa kàwárí jùlọ òun ó sì pa wọn. bó ti pinnu ìtẹ́kọ́jáde kọ́fẹ́ bọ́ta ńlé lọ́ba rí mọ̀lẹ́jìmù kan ìkan nínú àwọn tí wọ́n láwọn ọmọ jẹ́ àwọn wúra wọ̀ ọba ní ẹ̀rọ àmìhùn mi nínú lọ́la àwọn kàwárí jù ni mo fẹ́ lọ àwọn ọ̀tẹ́ sì yìí àwọn mo fẹ́ kó tó jù mo sì fẹ́ kọ́lọ̀ ọba kókó mi lọ́ lórí wọn kí n pa arákùnrin wọn sọ fún alùpùpù tọ́lù yìí pé láwùjọ sáà fọ́nà ìrìnàjò ní ìsìn o yẹ́lẹ́ mo jẹ́ pé láwùjọ wa lẹ́nìí ṣèyítọ́ọ̀nù ó ti padà polówó àwọn oṣù kan báwọn ẹ̀kọ́ oṣù kan jẹ́ bàbà mùsùlùmí oṣù bí ẹ̀ga ẹ̀mẹ́ta abúlé àdúgbò yóò àkútà wáyé ẹ̀rọ sílẹ̀ ìmọ̀tò àbúrò kan kó bìtì mẹ́lẹ́ ọ̀wọ́n kú lòdì ó ṣèyítọ́ọ̀nù bí àwọn oṣù kan fún lọ́lọ́dì ó sì bẹ̀rẹ̀ àwọn kèbèrè onílẹ̀-èdè ìsá kan tó tábìlì mọ́tò ẹ̀rọ wà mọ́tò wà lẹ́nu mú wa ti jẹ́ ìlànà ìlànà ìwà ìlànà ọ̀sán mùsùlùmí ó sì ń kírun ẹ̀wá ẹni sọ fún wáṣọ láti sáfìlà àn má jáde ní ìsìn mọ́lọ ọ̀rìn àjò òfin o torí kí ni ó ní fa ìlànà ìkọ́mọ́lọ̀ là àn ó ní sọ orí pàtó orí ní ìsìn fìlà tí bá sọ pé fìlà àwọn tí sọ báyìí tí oníṣòro ká lè nínú kẹta rí ni pé wọ́n tà á fún lásìkò yìí o torí pé tọ́wọ́ bá lọ ní ìsìn gbogbo àwọn gbogbo tó kó rẹ̀ wọ́n fà wọ́n yẹn rẹ̀ torí pé àlè ọ̀dà àrùn sàrí dáadáa rẹ̀ bó ti kẹ́kọ̀ọ́ tàbá kó ara rẹ̀ sọ́mọ́ lọ́wọ́ àrùn sọ́lọ́ náà dàpọ̀ àlè sọ fún mi pé ìnà àwọn tó rí àárọ̀ ọ̀rọ̀ àmì tá fẹ́ lọ ọwọ́ ní nǹkan ìdí mẹ́ta ilé ìfìlọ kódà tí ìgbà fẹ́ lọ mẹ́ torí ìdí mẹ́ta ní ìfìlọ alákọ̀ọ́kọ́ sí kọ̀tà ń bìnnà wàtàwàfùlànà àlè wàtàkìlì ìbàdàkì. àkọ́kọ́ ni wípé kí n lọ rìn àjò yìí mo fi fi ifo àti pé mo fi fọkàntán paríparí mi sínú Allah subhanahu wa ta'ala pé ewé kò lè bọ́ lára gíga pẹ̀lú mọ́lọ́rùn wọ̀tọ̀wọ́kùn náà rí kọ́dà mọ́ kára lè sẹ́ pé bí n bá wòrán lásìkò tọ́jẹ́ pé ìtú wọn sọ èkó gẹ tí mo kó lálẹ́ ní ó jẹ́

torí wípé ẹni ilé ẹ̀sìn bẹ̀rẹ̀ mùsùlùmí alájí alájá ni ó ńlá fi sọ pé iṣẹ́ tara gbogbo súnra tara ìlú tí ó jẹ́ tara ó ní ìlàpá oníkásílẹ̀ lọ́pẹ̀ a lè ní lọ sí kọta sí ìlànà ọ̀rọ̀ wọn kúrò àwọn ìwọ̀tà ìdílé bẹ̀rẹ̀ torí pé mo fẹ́ fi hàn pé àlòkù rọ̀ ni ọ́ mélòó ni wọ́n lè ṣe bá tí wọ́n sọ pé mẹ́rin rárá ní tẹ́ ẹ sọ pé yóò tẹ̀lé ẹ̀yìn wà á ṣe ìkẹyì ọlọ́run tó ní ní láfẹ́yì á lè wá jáde ogun yẹn ọ̀pá ọ̀wá ti yẹrẹ rẹ ọlọ́run wa kúrọ́ débi pé wọ́n ní bá àlẹ́nu sẹ́yìn ọ̀sán ọ̀tà ala wọ́n ní nínú sẹ́fà sí àdìsí kí nínú ẹ̀ tó sì láyé tó ọba láti ní ọmọdé yìí máa sọ pé ah, ogun tó ń bá ìjà nígbà tí ọkùnrin mìíràn tó mẹ́ lọ tó ń lọ kọ́ lọ́n wá lórí ẹ̀ ọ̀sọ̀jọ́ ká mọ́ sẹ́gbìyànjú ṣùgbọ́n yóò jẹ́ ìgbìyànjú àláàlì gbogbo ẹnìkan jẹ́ pé lájẹ́ pé ní aṣègbìyànjú ilé fi ń so nǹkan mọ́ra káàkiri ilé fi ń so àsopọ̀ àsọ̀rọ̀ ìṣẹ́jú ìṣọ́rọ̀ mọ̀lẹ́ ìṣẹ́jú kọ́kọ́ ẹlòmíì fi àsọ̀rọ̀ tara bírèkì mọ́tò rẹ̀ wọ́n máa jáàmù gbogbo pátápátá bẹ́ẹ̀ ẹja lọ jáwọ́ mẹ́rin ẹ̀jẹ̀ àti gbogbo ilé kápá alẹ́ àwọn ọ̀sùn hàrà wà tààrà pátápátá di àwọn ọ̀hún ọba ní kúbà sí bọ̀ àwọn àbọ̀ ti ṣẹ́rù gbọ́dọ̀ ta mọ́tò táàmù tó mọ̀ rẹ̀ hasbuna mọ́ wà ní àmì wàkìl gbọ́dọ̀ ìgbẹ̀jẹ̀ kí ni tàà lùkù rẹ̀ pẹ̀lú àtàwákùl àwọn wo ni wọ́n ti wí àtàwọn kan wọ́n jẹ́ pé àwọn awí lónìí àmọ́kọ́ làpàlà rẹ̀ wa ibi tí kò pọ̀ jọ̀rọ̀ rẹ̀ ní ìjọba jọ̀rọ̀ yẹn kan kí mo lọ وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم نساك الهدى والتقى والافاق والغنى اللهم صب علينا خيرا صبا صبا ارنا عيشنا قدا قدا اللهم ربنا عافنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا مسلمين واحمنا وعيد مسلمين والحكمة بالصالحين غير فضل يا المسلمين الله تقاف لتفضل بجوز كتابه إله الحق وعلى عباد الله أمر لكم سبحانه وتعالى أمركم بأمر بلا نفسي قال الملائكة وصلنا خلقه قال عز من قائل إن الله وملائكته على العظيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من ذكر حكيم أقول ما تسمعون أستغفر ولكم والغفور الرحيم